نعمده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا Yeah.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 وكل ضلالة في النار أما بعد فيا أيها الناس إن هذه الخطبة تتعلق بموضوع إغلاق المساجد لمنع المسلمين من أداء صلواته المفروضة ومنها صلاة الجمعة الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم ẹ̀wọ̀n ya wa nínú ẹ̀sìn Islam so ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí nǹkan tí ó máa dá lé lérí ọ̀hún náà ni bí wọ́n ṣe kọ̀ fún àwọn mùsùlùmí kíkọ̀ fún mi kẹ́kọ̀ fún àwọn mùsùlùmí láti má kí àwọn ìrun ọ̀ranyàn ilé tí Allah subhanahu wa ta'ala tí ó ṣe lọ́ranyàn lé wọn lérí pé kí wọ́n máa kí tó sì jẹ́ pé ní ìrun júmọ́ náà òun náà ti kó sínú ẹ̀. tó sì jẹ́ pé kò sí nǹkan tó fà á bí kò ṣe àìsàn coronavirus eléyìí tó wà ń tà báyìí òun náà ló fà á tí wọ́n fi ṣerú òfin bẹ́ẹ̀. بإصدار الفتاوى المتنوعة المخالفة للكتاب والسنة ntí ò sí èméjì mẹ náà ni àìsàn náà ni pé àìsàn yìí tó wà ń ta yìí òun náà ló fa oríṣiríṣi àwọn fàtàwà àwọn ìdájọ́ ẹ̀sìn tó ń ṣẹlẹ̀ káàkiri tí kálukú ń gbé ká látọ̀dọ̀ àáfàá kálukú wọn tí wọ́n ń gbé ká ilé tó yẹ gbé ní ó yapa sí kìtáàbù àsúnà ó yapa sí nǹkan tí à ń lò nínú ṣẹ̀ríà àwa tí ibi tí a ti mẹ́rìí tó yẹ pé àwọn fàtàwà yìí àwọn fàtàwà tí ò dáa ni. وقد سبق لكم البيان المفصل عن أكثرها وأيدتها بالدليل من الكتاب والسنة tó sì jẹ́ a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lérí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn fàtàwá eléyìí tá gan rí tá a ti ṣàlàyé lérí ẹ̀ tá a sì ṣe àwọn ìgbìyànjú láti fi ba àwọn nǹkan tí wọ́n ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí láti fi bàjẹ́ tá a sì mú ẹ̀rí wá nínú kìtàbù àsúná láti ṣàlàyé ẹ̀. wàbí ìdáwọ̀lẹ́sìn nàìjíríà وجدت رجلا من المتخرجين بإحدى جامعات المملكة العربية السعودية المسمى بفضل من ولاية ديوه gbani ìlú wa ti ṣe ìlú nàìjíríà yìí a rí sheikh wa muhammad bin ali jabata hafizahullahu ta'ala ó pàdé fatwa kan tí ọkùnrin kan ní ìlú nàìjíríà tí ó ṣe tí ó wá láti ìlú tí ṣe ọmọ ìwò tó ṣe orúkọ tí ó jáde ní ìlú asaudiya ní saudi arabia náà ni òun náà ti jáde tó ti lọ kẹ́kọ̀ọ́ orúkọ ẹni yẹn náà ni fadil bin fadil nurudin abiola alimam kẹbi wọn tún máa ń pè é bò máa yìí. يصرح بالقول بأن الإجراءات المتعلقة بإفراط المساجد بمنع المسلمين من أداء صلواتهم المفروضة وصلاة الجمعة مشروع tó ń sọ nínú fatwa àti tẹ̀ òun náà ní pé ní àwọn nǹkan tí wọ́n ń ṣe oríṣiríṣi àwọn ìlànà tí wọ́n gbé kalẹ̀ pé báyìí ní kẹ́sì máa ṣe báyìí ní kẹ́sì máa ṣe ẹ̀yin tẹ́ bá fẹ́ kírun báyìí ní kẹ́sì tàbí ẹ̀yin tẹ́ bá ti lè lo orú nǹkan báyẹn ẹ má lọ sí masjid oríṣiríṣi eléyìí tí a rí lọ́dọ̀ àwọn olórí àti lọ́dọ̀ àwọn àfáà àti kálukú wọn ń sọ tiwọn so bẹ́ẹ̀ náà eléyìí tí ó ń kọ̀ fáwọn mùsùlùmí láti kírun júmọ́ àti ìrun jàmáà so bí fatuwa yìí ṣe wà bẹ́ẹ̀ náà ni òun náà ti wá gbà wọlé yìí pé ní nǹkan yìí ó lẹ́rìí kódà ó ló lẹ́rìí nù ṣẹ̀rí àbẹ́ẹ̀ pé ó wà nù òfin Islam bẹ́ẹ̀. wọ́tàdàlà ní sí ìlú báyìí tó wà lọ́kọ̀ọ́lì. nǹkan tó sì fi ṣẹ̀rí tó gbára lé náà ni iṣẹ́ tí àwọn àwọn ìlú míì àwọn orílẹ̀-èdè míì tó yàtọ̀ sí ìlú wambi ibi tí nǹkan tí àwọn náà ń ṣe lòun náà gbára lé pé ní àwọn náà tó من تكرار قول مؤذنهم عند الأذان للصلاة من الصلوات المفروضة ويقولون بعد نهاية الأذان صلوا في بيوتكم nǹkan tó sì gbára lé ń bẹ́ òun náà ni nínú àwọn nǹkan tí àwọn ìlú tí à ń sọ ní tí àwọn náà ń ṣe òun náà ni pé ní wọ́n ń sọ fún àwọn tí ṣe àwọn olùpèpè sí ìrun tí wọ́n ń pèpè sí ìrun ní ọ̀dọ̀ wọn tí ṣe àwọn muazzin so àwọn muazinu wọn tó bá ti ń pèrun wọn máa ń fi sínú ìrun pípè wọn pé sọ́ọ̀lù fíìbù yóò ti kùn tó yẹ pé ìtumọ̀ náà ni pé ẹ kírun nínú ilé yín wọ́n máa ń fi sí inú ọ̀ràn tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà wá gbára lé yìí tó sì fi ń sẹ̀rí pé ní à àdéhùn ní nǹkan yìí òun náà tó ń ṣẹ̀rí à. يا إخوة الإسلام قد فصلت لكم القول الحق في هذه المسألة في الخطبة السابقة وأية قول في الكتاب والسنة وذكرت العلماء السلفيين الذين ذهبوا إلى أن هذه الإجراءات مخالفة للكتاب والسنة ẹ̀mọ̀ ìyàwó nurse islam nǹkan tí ò rújú ọ náà nípa ti ṣàlàyé sẹ́yìn nínú àwọn ìbánisọ̀rọ̀ tó ti lọ nípa bí àwọn fàtáwà yìí àwọn ìdájọ́ ìsìn oríṣiríṣi sáàrin lọ́dọ̀ àwọn àfáà yìí bó ṣe yapa sí kìtàbù àsúnà tá a sì ti mú wá náà àwọn àfáà tó àwọn àfáà súnà táwọn náà lọ síbi táwọn náà lọ pẹ̀lú ẹ̀rí láti inú kìtàbù àsúnà. ọ وأما من يتعلق باحتجاجه بفي جبال السور الخليجية من تكرار قول موزنهم في نهاية العذاب صلوا في بيوتكم وهذا اتجاه باطل so ẹni tí ò bá sì gbọ́ kó padà lọ síbẹ̀ lẹ́wọ̀n àwọn ibi tí a ti ṣàlàyé tá a ti máwọn ẹ̀rí wá tá a fi bà àwọn àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn tá a fi bà ṣùgbọ́n nípa nǹkan tí ẹni tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí nǹkan tó gbára lé pẹ̀lú pé àwọn ìlú lóríṣiríṣi àwọn náà gbà wọlé pé ní àwọn lè máa fi sọ́ọ̀lù fíìbù yóò ti kùn àwọn lè máa fi sínú ọ̀run pípè táwọn bá ń pè táwọn bá ti ń pè run tó ná wa agbára lé e pé ní à ní tó bá mọ àwọn kan báyìí tán fi lè máa ṣe báyìí kí wọ́n á lójú tá a sì sọ pé kò tọ́. ẹ ti ṣàlàyé lérí ọ̀pọ̀lọpọ̀ àwọn fàtàwà yìí pé ní àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí ò dáa ní sọ ilé tó wá tó kù ń bẹ́ẹ̀ náà láti fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn fàyíndàmà lùkọ̀ títò lè di ìwọ̀ títò lè di máa ń lọ ẹ tí ká wá lọ mọ̀ yí pé ní níta ń pè ní ilẹ̀ bóyá ìlú ibì kan àwọn ààyè ibì kan ń ṣe nǹkan báyìí tó yín ò tọ́ka lórí pé ní nǹkan tó ń ṣe dáa torí pé ní ilẹ̀ náà dẹ̀ ni kò sì tọ́ka lórí pé ní àwọn tó wà nínú ìlú yẹn bóyá lo sàárín ni wọ́n ti ń ṣe irú nǹkan yẹn ni kò tọ́ka lórí pé gbogbo àwọn tó wá wà ń bẹ̀ tó wà nínú ìlú yẹn àwọn wa ti wá jẹ́ ni eré àbí gbogbo nǹkan tó bá sọ náà ló dáa àbí àwọn ará àbòmíì ṣe nǹkan káwá sọ wípé ní à nítorí pé ní àwọn ìlú báyìí báyìí ṣe ìyẹn náà ń tọ́ka lórí pó dáa a lè sọ bẹ́ẹ̀ o torí pé ní ilẹ̀ òkè ń fọ èèyàn mọ́ nǹkan tó máa ń fọ àwọn ààyè ibi tá a bá wà àti àtàwọn tó bá wà mẹ́ẹ̀ tó máa ń fọ ọmọ tá a fi lè sọ pé ní ẹni yìí a ó ti dẹni mímọ́ àbí ó ti dẹni tó wà lójú ọ̀nà òun náà ni iman ìnígbàgbọ́ tó bá wà lọ́kàn rẹ̀ àti iṣẹ́ rẹ̀ tó ń ṣe òun náà láti sọ pé ní ẹni yẹn ó wà lórí ojú ọ̀nà tó tọ́. ìnànìmọ̀ tó wà fi صلوا في بيوتكم صلوا في رحالكم يكون في حال المطر ọmọ ìyá wa nẹ́ẹ̀sì islam ẹ lọ́mọ yìí pé ní ààyè ibi tí ó ti lẹ́rìí nínú ṣẹ̀rí àkáfisọ gbólóhùn tí wọ́n ń tì bọnú ìran èyí tí í ṣe sọ́ọ̀lù fíìbù yóò ti kàn àbí kan sọ pé sọ́ọ̀lù fèrè hàlì kan àwọn ààyè tá a ti lè sọ òun náà ni ìgbà tí òjò bá ń rọ̀ gẹ́gẹ́ bá ti rẹ́yìn fún súnà níbi Muhammad sallallahu alayhi wa sallam. kódà kò sí ẹ̀ ní àsopọ̀ kankan pẹ̀lú àìsàn coronavirus eléyìí tó wà ń ta ń sìn káwá sọ wípé ní à torí pé àìsàn báyìí báyìí wà ń ta ẹ jẹ́ káwa náà ti gbólóyìn ẹ jẹ́ káwa náà máa ti bọ̀ náà pípé wa. àlàyé káàdà sábà máa ń lè dìgbò láti ìmọ̀ sáàjì ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́bí ìdámi àdá ìsọ̀làwátì ìmọ̀kòrókọ̀ wọ́sọ̀ láti ìjùmọ̀. ilé tó yẹ pé àìsàn yìí òun náà ní nǹkan onípawámbárì nǹkan tí ó ń mú àwọn tí wọ́n ń ṣòfin àti àwọn tí àwọn náà ń ṣe fàtáwá tí wọ́n fi ń sọ wípé ní káàtì masajid àwọn àyè ìjọsìn tá a ti ń kírun ọ̀ràn yẹn wa tó bá di pé ní wọ́n ń kọ̀ fún wa láti kírun ọ̀ràn yẹn wa àti tó tún kọ̀ fún wa tó sì jẹ́ pé ní ìrun júmọ́ náà wà ná àwọn tán ṣe lọ́ràn yẹn léwa lórí tán kọ̀ fún wa tí wọ́n jẹ́ kí á rí ọ̀nà láti kírun yìí àìsàn yìí náà ló fà á náà ló jẹ́ kí gbogbo àwọn fàtáwá yẹn máa ṣẹlẹ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله ولا عاقبة المتقين ولا عدوان إلا على الظالمين يا إخوة الإسلام إن قول الموزن الصلاة في الرحال أو الصلاة في في البيوت يكون في حال المطر yọmọ ya wá ní sísan rẹ̀ jẹ́ ká lọ mọ̀ wípé ní gbólóhùn àsọ̀látù fìrìhàl àbí àsọ̀látù fìlbòyò tẹ́lẹ̀ tí a mọ̀ ń tìbọ̀ inú ìrun pípè nígbà tí òjò bá ń rọ̀ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé síwájú pé ní ààyè ibi tá a ti lè sọ ibi tó ti lẹ́rìí òun náà ni pé nígbà tí òjò bá ń rọ̀ ẹ jẹ́ ká lọ mọ̀ yí pé ní àwọn gbólóhùn yìí o àwọn gbólóhùn yìí àsìkò ìgbà tí òjò bá ń rọ̀ so ìgbà yẹn náà ló lẹ́rìí inú ṣẹ̀ríà. nǹkan tá a fi sẹ̀rí fọ́rọ̀ yìí ẹ̀rí tí ń bẹ fún ọ̀rọ̀ yìí náà ni nǹkan إذا قلت أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله فقل أي على الصلاة لا تقل أي على الصلاة قل صلوا في بيوتكم Abdullahi bin Abbas ń sọ fún ẹni tí ó máa ń pèpè sí ìran ní ìgbà ayé títí ẹ̀ radiyallahu anhuma ó ń sọ fún lọ́jọ́ yẹn lọ́hùn nígbà tí òjò tí ó ń rọ̀ tí òjò tí ó ń rọ̀ ní àsìkò gbà yẹn ó wá ń sọ fún mi pé ní tó bá ti pe tó bá ti sọ pé ashahadu aláhìláha ìlàlá ashahadu aláhìláha ìlàlá ashahadu anna muhammadar rasulullah ashahadu anna muhammadar rasulullah tó bá ti sọ gbólóhùn yìí tán má sọ pé hayya ala sọlá yẹ bá ti mọ̀ pé òun náà ló kú lẹ́yìn ashahadu anna muhammadar rasulullah má ti sọ yìí o kí ni kó sọ má sọ gbólóhùn yìí má sọ hayya ala sọlá má sọ nítorí sọ náà ni pé sọ́ọ̀lù fi bòyó ti kún sọ́ọ̀lù fi bòyó ti kún ìtumọ̀ náà ni pé káwọn èèyàn máa kírun lé wọn nítorí kí ni nítorí òjò tó ń rọ̀. nítorí wá gba hadith yìí wá ń sọ fún ayé pé ní à bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn lọ́hùn àwọn èèyàn ó wá dàgẹ́ bí ìgbà táwọn èèyàn kórìíra nǹkan yẹn táwọn èèyàn kọ̀ pé àìwó tún leléyìí tó tún ṣe ìyá àmọ́ tún gbélé rí bí Abdullahi bin Abbas radiyallahu anhuma bó ṣe rí ṣe sí wọn lọ́jọ́ yẹn lọ́hùn pé ní à báwo làwọn ilé ṣe ń ṣe wọn bí wọn léèrè lọ́jọ́ yẹn pé ní àsójọ yín lójú ni ṣé ń tá a ṣe yìí ṣe gbọ́ ni ìgbà yẹn Abdullahi ibn Abbas wa ń sọ fún wọn pé ní à ní tí mo ṣe tó wá gbójọ yín lójú ni ẹni tó lóore jù mí lọ òun náà ti ṣe bẹ́ẹ̀ síwájú mi o. tó sì jẹ́ pé nǹkan tí òrujú náà ni pé ẹni tó lóore jù Abdullahi ibn Abbas lọ radiyallahu anhuma tí Abdullahi ibn Abbas ń rí fàs tó ń tọ́ka sí. Si tí ó ń tọ́ka sí tó ń darí wá sí lọ́jọ́ yẹn lọ́hùn ó náà lànà bíwá muhammad sallallahu alayhi wa sallam. wàhálà alhadisi yadullu dilalatan wadiha ala anna qawla almuwanzil sallu fi buyutikum yakunu fi hali al-matar. eléyìí hadisi eléyìí tá a kà yìí ó ń tọ́ka nítọ́ka tó fojú hàn lórí pé ní gbólóhùn ẹ máa kírun lé yín tí ṣe sallu fi buyutikum tá a máa ń ìpèpè sí sọláàtì tí à ń pè ní ààyè àsìkò ìgbà tí òjò bá ń rọ̀ òun náà ló lẹ́rìí. a sì lọ mọ̀ pé níbàámu sí hadith yìí náà nǹkan tí a rí ọ̀nà hadith òun náà ní pé ní gbólóhùn yẹn yóò sọ lẹ́yìn shahadatan tí ṣe ìjẹ́rìí méjèèjì ìyẹn ashahadu an la àti ashhadu anna muhammadan rasulullah. wọ́n yà lọ dáadéka àìsàn máa rọ́jà ohun muslim fi sọ ayé ìmìn hadith obedillahi ibn umar radiyallahu anhu. tuntun tọ́ka lórí eléyìí náà ni hadith tí alimami muslim gbé jáde nù sọ yìí wọn ti ṣe láti bámidéni wa ní ìhìn wa bàtọ̀. olóhùn náà pè rún ní ọjọ́ tó jẹ́ pé ní afẹ́rẹ́ ń fẹ́ńjọ́ yẹn òjò ń rọ̀ tí òtútù mu ti ọjọ́ yẹn náà òjò ń rọ̀ afẹ́rẹ́ dẹ̀ ń fẹ́ ó pè rún ní ọjọ́ yẹn. ọkọ láti àárín ìdílé àyè aláàtọ́lù fèrè hàlìkò. ìgbà tó wá dé parí ìrún pípé rẹ̀ ó wá sọ pé ní aláàtọ́lù fèrè hàlìkò mo yẹ máa kírun lójú ọ̀nà yẹn máa kírun lé yín kíkálukú yín kò nídìí kẹwàá mọ̀sáájì torí nǹkan tó ń ṣẹlẹ̀ ń jọ yẹn ṣe pójú náà ló ń rọ. alákọ̀lù fi rẹ̀ hà ثم قال إن رسول الله صلى الله عليه وسلم كان يأمر مؤذنا إذا كانت ليلة باردة أو ذات مطر في السفر أن يقول ألا صلوا في رحالكم kò wá dúró ń bẹ̀ bó ti wá sí nǹkan tó ṣe tán lọ́jọ́ yẹn ó wá tó ń sọ òun náà tó wá ń sọ fún wa yẹn ìpè ní anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ tí irú ẹ̀ náà bá ti ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí wa lẹ́yìn tó yẹ pé òjò bá ń rọ̀ ni àbá òjò bá ń rọ̀ tí afẹ́rẹ́ ń fẹ́ láyé ànábì sallallahu alaihi wasallam ànábì náà máa ń sọ fún muazzin ẹ̀ tí ṣe olùpèpè sí eh, ìrun ní ayé ànábì sallallahu alaihi wasallam pé ó yá fi sí ààyè ìrun pípé ń pé sallu fi buyutikum sallu fi buyutikum. وهذا الحديث يدل دلالة واضحة على أن قول المؤذن صلوا في رحالكم يكون في حال so àdìsí eléyìí tá a tún kà yìí náà òun náà ń tọ́ka nítọ́ka tó fojú hàn dáadáa tí ò sí rújú ń bẹ̀ ìpè ní ààyè ibi tí a ti máa ń sọ gbólóhùn sọ́lù fi buyutikum àbí sọ́lù fi rihalikum kò sí èméjì mẹ́ ìpè ní àsìkò ìgbà tí òjò bá ń rọ̀ òun náà ni a lè ṣe eléyìí. في آخر الأذان ويدل على ذلك أيضا ما أخرجه النسائي في سننه من حديث عمرو بن عوف gẹ́gẹ́ náà ni àwọn nǹkan tí a tún lè rí yọ nínú hadithi eléyìí àti hadithi míì tí a fẹ́ kà yìí òun náà ni pé ní gbólóhùn sọ́lù fi buyutikum ó jẹ́ nǹkan tí a sọ lẹ́yìn ìgbà tí a bá pe ìrun tán gẹ́gẹ́ tá a bá gbàgbé pé ní hadithi alákọ̀ọ́kọ́ tá a ti kọ́kọ́ kà ti ṣe hadithi abdullahi bin abbas nígbà tí ó ń pa mu'adhdhin ẹni tó ń pèpè sí ìrun láyé rẹ̀ tí ó pa láti pé kó pe ìrun òun sọ pé kó fi jìrọ kó fi pààrọ̀ gbólóhùn hayya ala àti hayya ala ni but eléyìí tí òun wá ìpè ní lẹ́yìn ìrun pípé òun náà ni a rí ẹ̀rí pé eléyìí nínú hadithi amru bin naus. ó ń sọ fún wa ìpè ní ẹnìkan fún wa nírò ẹnìkan fún àwọn nírò ọkùnrin kan láti ìlú taqif. ènìyàn sọ wípé ló ń gbọ́ olùpèpè sí ìrun láyé ànábì sallallahu alaihi wasallam olùpèpè sí ìrun tí máa ń bá ànábì pèpè sí ìrun lójú ayé ànábì tó ń sọ pé ní ọjọ́ tí ó jẹ́ wípé ní òjò ń rọ̀ ní ọjọ́ yẹn ní òru òru ọjọ́ yẹn òru ń rọ̀ òjò ń rọ̀ lọ́jọ́ náà. hayya ala salah hayya ala falah sallu fi rihalikum. ó ní bí olùpèpè yẹn bó ṣe pèrún ní òru òru ọjọ́ yẹn tí àwọn sì wà nínú àjò ó ní bó ṣe wá sọ pé hayya ala salah hayya ala falah lẹ́yìn ìgbà tó dé hayya ala falah ó wá sọ pé sallu fi rihalikum ọjọ́ yẹn ló wá sọ ó fi gbólóhùn yẹn sí a rí i pé níní ẹ̀yìn hayya hayya ala náà ló mú gbólóhùn yẹn. wàhálì láhàdí tadullu dilalatan wadiha ala anna lafza sallu fi buyutikum aw sallu fi rihalikum yakunu fi hali matar. a rí i pé ní hadithi yìí gẹ́gẹ́ bí òsè rújú tí ò rújú òun náà ní pé ní gbólóhùn sọ́lù fi buyutikum àbí sọ́lù fi rihalikum èyí tá a bá wù ká sẹ̀sánú méjèèjì ìpè ní ẹ̀yìn ìgbà tí òjò bá ń rọ̀ òun náà ni a lè ṣe irú ìṣesí. wọ́n ti sẹ́ẹ̀lì fi hàdà hadith yakunu al-muwazzin hàdà kọ́ọ̀lù bá àlàkẹ́yìn tí ó sì rújú náà a rí i pé níbàámu sí àdìsí tí a kà kẹ́yìn àdìsí amúrùbùn áùsì yóò jẹ́ pé ní ẹ̀yìn hayya alátẹ́yìn hayya alátẹ́yìn òun náà ni hayya alásọ́láàtì àti hayya alẹ́lfàlá ẹ̀yìn ìgbà yẹn náà ni èyí ò mú yẹn wá níbàámu sí àdìsí eléyìí tá a kà أي واحد اختاره الموازن فلا حرج èyí tó bá wù ẹni tí ó ń pèpè sí ìran tí ṣe muazzin èyí tó bá wù tó bá ṣẹ̀ṣà nínú méjèèjì kò sí tó burú ń bẹ̀ bóyá mú i pé ní ẹ̀yìn ìgbà tí òun bá ṣe ashhadu anna muhammad rasulullah tán ló ń sọ gbólóhùn yẹn ni àbí ẹ̀yìn ìgbà tó ń bá sọ hayya ala falah tán ló ń sọ gbólóhùn yẹn ni èyí tó bá wù kó ṣẹ̀ṣà nínú méjèèjì kò sí nǹkan tó burú ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni sallu fi buyutikum àti sọ́lù fi rí halikum tó bá sẹ̀sà nù wọn. Allahumma ayiza al-islam wal muslimin wa azilla shirka wal mushrikin wa dammir a'da ad-din wa ansu al-muslimin al-muwahidin fi kulli makan subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk